orúkọ mi ni Dr. Adéwálé Ayuba òṣèré fújì nílùú Nàìjíríà talent ni o látọ̀dọ̀ Ọlọ́run ni o kò mo ti ń ṣe látọmọ ọdún méje so kò sí nǹkan tó lè dì mí o <laughs> mo kàn bá spirit yẹn ṣiṣẹ́ pẹ̀lú mi mo dẹ̀ ń bá lọ ìgbà tí mo dílé òyìnbó ni mo mọ̀ pé mo ń fẹ́ challenge ní Nàìjíríà <laughs> nítorí sọ̀rọ̀ pé tó bá ṣe nǹkan báyìí bóyá nǹkan tá a máa fi wákàtí kan ṣe nílùú òyìnbó tó dẹ̀ máa di owó tàbùwà tá a máa fi bí ọdún kan ṣe ń bí tó máa rí bákan tí dẹ̀ ṣẹjọ́ àwa tó jẹ́ kí bíjọba ṣe ṣèlú yìí báwa náà ṣe ṣèlú yìí gbogbo challenge ni ojoojúmọ́ là ń jà là ń ṣe oríṣiríṣi as i'm talking to you na gbogbo rẹ́kọ̀dù àyíbá tẹ́ bá gbọ́ kọ́bọ̀ ò sí lápò mi o no royalty nothing because ìtabámúlẹ̀ ta fọ́ ọlọ́pàá ọlọ́pàá máa fò lélẹ̀ ká tẹ̀ tó kúrò mbẹ̀ you understand so tọ́ba dé tí mo kúrò lọ́dọ̀ ọlọ́pàá tábà mo lọ sí kóòtù tá a bá ṣọ́ra wa náà máa jù sẹ́wọ̀n you understand so ibi tá a bá nàìjíríà dé nìyẹn so that is challenges that day to day challenges so kọ́lọ́ ṣàánú wa.